adúpẹ́ fún ọlọ́wọ́ba ọlọ́wọ́ba tí ó dá ẹnìkọ̀ọ̀kan wá sí tó sẹ́wàkù lórí Islam àti ìlànà salafiyya títí di àsìkò tí a wà yìí kí ṣe ọjọ́ ẹlẹ́kẹfà nínú oṣù Ramadan títí ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn mẹ́rin ó lé ọgbọ̀n àti mẹ́sàn-án lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa alihi wasallam láti ìlú makka lọ sí ìlú madina ọlọ́wọ́ba tí ó sàwálẹ́sà pẹ̀lú orí ńlá yìí abẹ́lọ́wọ́ba àlékún orí rẹ̀ yìí kọlọ̀wọ́ba kọmọ̀ṣàlá yìí máa ṣe fún wa anú ọlọ́wọ́ba kọlọ̀wọ́ba kí ó mọ́kàkó lára wa láíláí ọlá ìjọkà ṣoṣo ọlọ́wọ́ba ajẹ́rìí pé ọlọ́run bá yìí nìkan lọ́ba tó tọ́ láti máa jọ́sìn fún láì dá orogún papọ̀ pẹ̀lú ọlọ́run bá yìí a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní àlékún ìkẹ́ ọlọ́run bá anú ọlọ́run bá àti ìràjẹjẹ tán ọlọ́run bá kọ́mọ bá gbogbo ẹni kọ̀kan wa náà tí a ń yẹ ojú ọ̀nà annabi sallallahu alaihi wa alihi wa sallam pẹ̀lú ìmá pẹ̀pẹ̀ sí ojú ọ̀nà náà àti ìmá lo àwọn ìtí ojú ọ̀nà náà gbé wá fún wa tí eléyìí ń já sí iye ìlànà Nabi sallallahu alaihi wasallam láwùjọ títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama gbogbo àwa tí a wà lórí ìlànà yìí pátá kọlọ̀mbà kọmọ yọ àwọn alẹ́ nínú kẹ títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kí gbogbo wa tí aláǹfààní àti gbọ́ ní gbogbo èyíkéyìí ààyè tí ó ń kálukú bá wà tí a ti ń láǹfààní àti máa gbọ́ wa báyìí tí ọlọ́run bá ní kílá ní kí afẹ́fẹ́ ọ̀rọ̀ wa ìkọ́ ma fẹ́ dé akí gbogbo wa pẹ̀lú kíkí islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí eléyìí tí a ń bá lọ òun náà ni tafsiru suratul ìtumá suratul baqara òun ni a ń bá lọ ibi tí a dúó sí ní àná òun ni àyà ẹlẹ́ẹ̀kejìdín ní ogójì ibẹ̀ ni a dúó sí lánàá verse 38 insha Allah lónìí a tẹ̀síwájú láti verse 39 tí ọlọ́wọ́ bá kí ọmọṣàláyì tọwà sí ọ̀nà iṣẹ́ ọlọ́run bá ní à ń jẹ́ yìí ọlọ́run bá lè kẹlá kó dákun kí ó ṣọ́ wa lórí jíjẹ́ iṣẹ́ ọlọ́run bá yìí kọ́lọ̀ má jẹ́ kí àṣìṣe ọlọ́run jẹ́ abẹ́lọ́run sì ní kọ́lọ̀ má jẹ́ sí ara wa iṣẹ́ ọlọ́run náà ní kí ọlọ́run kó jẹ́ kí a lè máa jẹ́ ọlọ́run bá kí wọ́n fi eré ìjẹ́ ìbálẹ́jọ bú fún alọ́jọ́ gbé dàkìyàmà pé ta ń rán ọ ní iṣẹ́ ilé ìjẹ́ iṣẹ́ ìmí ọlọ́run náà ló sí ìjẹ́ yìí àbíṣẹ́ nǹkan mi àbíṣẹ́ ẹ̀fẹ́nú sí mi ọlọ́run náà ni mo wí tó ń wí yìí ó sì ń parọ́ mọ́ mi lórúkọ èmi ọlọ́run bá in tí mi ọlọ́run bá ò wí fáwọn èèyàn ó sì ní mo wí ọjọ́ gbé dàkìyàmà àti nílé ayé أعوذ بالله من الشيطان الرجيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ọlọ́run ọba ọba àlékí ọlá ọba tí ó ga nínú àwọn ìròyìn ẹ̀ tó dẹ̀ ga ní that way ọba tí ó dẹ̀ wà níbi tí ó ga subhanahu wa ta'ala mímọ́ fún ọlọ́run bá náà àti pé ọlọ́run bá náà kọ́ ọba tí ó gbà púpọ̀ ni ọlọ́run bá yìí ó ń tẹ̀síwájú nínú bá ní sọ̀rọ̀ nínú àyà 39 tí a ké síra wa ní èsítán yìí tí a bá wo àyà yìí bákan náà rí ẹ̀rí pé òun náà bẹ̀rẹ̀ pẹ̀lú wawul wáwù tí a máa fi ń so ọ̀rọ̀ papọ̀ tí ó máa túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí tí a ń bá bọ̀ yìí òun náà ni a sì ń bá lọ nítorí pé ọlọ́run bá lékẹ́ lásò ọ̀rọ̀ yìí na'am tí wọ́n dẹ̀ àwọn àmì àwa ọlọ́run ọba ulaika ashabun nar ní àwọn tí ọ̀rọ̀ wọn bá já sí báyìí ọlọ́ọ̀ ní àwọn wọn ní òun ni àwọn ọmọ náà hum fi ha ọlọ́run ọlọ́ọ̀ba ní ma wà nínú ẹ̀ ni wọ́n ní jáde kó àmà ọwá kú àwọn ìfọ́síwẹ́wẹ́ àyà náà tábàwọnú àyà yìí a rí pé a sàlàyé fún wa wípé àyà yìí wà ma'atufa hadhihi al-ayatu al-karima àyà alápẹ̀lẹ̀ tí a kà yìí ó wà ma'atufa lórí àyà tó sáájú ẹ̀ ala wa eléyìí tí a tú fúnra wa ní àná yẹn pé gbogbo ẹni yòówù tó bá tẹ̀lé ìmọ̀nà èmi ọlọ́run ba tí ṣe àwọn òjíṣẹ́ èmi ọlọ́run ba pàápàá jùlọ òjíṣẹ́ ta rán sí ìjọ kọ̀ọ̀kan òun náà ni ìmọ̀nà sí àwọn ìjọ wọn gbogbo ẹni yòówù tó bá tẹ̀lé àwọn òjíṣẹ́ yìí ìtẹ̀lé tírà ọlọ́run ọba àti ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n gbé wá ọlọ́run ni faman tabi'a hudaya fala khawfun alayhim ọlọ́run ni wọ́n ní nípayà lórí tí wọ́n lọ ń bá lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà nǹkan tí ń so aya yiri aya ta kelu ni o ni asopapo olorun ba sopapo pelu aya ti ambabo lona wo eri wipe ninu ayata ta ketan a aketan lana ta de salayi fun wa lana yen olorun ba le ke lan salayi fun wa isesi awon ti won ba ntele ilana tolorun ba ti ati salaye ilana ti ati salaye kini ituma ilana yi to ntele mana asalaye pe tíra ọlọ́run bá àti òjíṣẹ́ rẹ̀ náà ni mọ̀nà àbí ọlọ́run bá lè gẹ́lá ń sàlàyé fún wa irú nǹkan tí ọlọ́run bá lè gẹ́lá tí ó pèsè fún wọn ní ẹ̀san ìfọ́síwẹ́wẹ́ ilé àti ṣe lánàá pé tọ́lọ́run bá ni yóò máa ṣẹlẹ̀ sẹ́niyẹn ìdàkejì rẹ̀ ni àti sàlàyé lè ìlànà gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ ma àlàyé tí a ṣe lórí ilé ìlẹ́kùn rẹ̀rẹ̀ tí àánú padà síbẹ̀ lónìí máa nítorí ká má bàa gbára wa ní àsìkò lórí àǹfààní tuntun tá a fẹ́ ṣe gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbọ́ ẹ̀kọ́ rẹ̀rẹ̀ àlàyé yìí kó gbìyànjú

àwọn èèyàn méjì ni wọ́n pín sí ìpín kọ̀ọ̀kan lọ́wọ́ bá lẹ́kẹ́rẹ̀ ti sàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ kí ni ó jẹ́ àtibọ̀tán wọn níwájú Ọlọ́run ipò owó ni wọ́n wà níwájú Ọlọ́run àti pé kí Ọlọ́run

àwọn olùmọ́ní kí lọ́fà tọ́lọ̀ bá àdíkílọ́ fi sọ́kú wà lẹ́zínà lámìyà tẹ́bí ẹ̀rù hùdáyà àwọn tí wọ́n tẹ̀lé mọ̀nà mi torí pé tàbá sọpá àwọn tí wọ́n tẹ̀lé mọ̀nà ọlọ́run bá tàbá lọ gbé wá báyìí yóò kó sínú gbogbo àwọn tí dáwà ìpèpè àwọn òjíṣẹ́ ọlọ́run dọ́dọ̀ wọn nítorí pàwọn tí pèpè òjíṣẹ́ ọlọ́run bó dọ́dọ̀ wọn tí alkùránù dẹ̀ dọ́dọ̀ wọn àwọn náà tẹ̀lé mọ̀nà ọlọ́run bá àbí ẹ̀kọ́ ni ṣùgbọ́n nítorí tí wọ́n fi tẹ̀lé ni pé wọ́n gbọ́ iṣẹ́ ọlọ́run bá ó ṣeé ṣe tí wọ́n bá gbọ́ kí wọ́n é ṣe tí wọ́n bá gbọ́ kí wọ́n tẹ̀lé so tí a bá wá sọ pé tí wọ́n bá gbé wá báyẹn yóò ó sì lè má jẹ́ sí pé wọ́n ṣe kèfèrí sí mọ̀nà ọlọ́run ba nítorí pé ẹni tó ṣe kèfèrí sí mọ̀nà ba òun náà lẹni tí nǹkan yẹ dọ́dọ̀ rẹ̀ tó wá takò ẹni tí nǹkan yẹ dọ́dọ̀ rẹ̀ tó wá gúnrí kú mẹ́ ẹni tí nǹkan yẹ dọ́dọ̀ rẹ̀ tó ṣe ìméjì nípa rẹ̀ ẹni tí nǹkan yẹ dọ́dọ̀ rẹ̀ tó ṣe àìgbàgbọ́ ni sí ìmọ̀nà ṣùgbẹ́ni tí ò ṣe tí ò gbọ́ lásọpọ̀ ṣe kèfèrí sí ṣe tí ò gbọ́ lásọpọ̀ gúnrí kò ń bẹ̀ ṣe tí ò gbọ́ lásọpọ̀ takò ṣe tí ò gbọ́ lásọpọ̀ ṣe èméjì lórí ẹ̀ ẹ̀rí pé àwọn wọ̀nyí àìgbọ́ ni ti wọn so nítorí ẹ̀ lọ́wọ́ bá àdíkẹ́ ọlá ọ̀dọ̀ Ọlọ́run bá ló nímọ̀ jùlọ àwọn olùmọ̀ ní ó súnmọ́ kọ́ jẹ́ pé nítorí ẹ̀ náà lọ́lọ́run bá àdíkẹ́ láti gbé wá bó ṣe gbé wá yìí nítorí pàwọn tí Ọlọ́run bá àdíkẹ́ lẹ́fẹ́ bá ya kèfèrí kìí sàwọn tí wọ́n gbọ́ bí lè tí wọ́n tẹ̀lé àbí tí wọ́n ní tẹ̀lé bákan náà rí ó súnmọ́ kó kó sínú tó bá yẹ pé ọ̀nà alákọ̀ọ́kọ́ yìí ni ó bá gbà wá wà lẹ́dínà lábíyẹ tẹ́bí ẹ̀hù di almukallafun àwọn tá láìsìn bọ̀ lọ́rùn ṣẹgbọ́n àwọn tá láìsìn bọ̀ lọ́rùn àwọn tí wọ́n ti dẹni tá bẹ́ẹ̀ ni ó sì ṣe jẹ kókó sínú àwọn ọmọ kéékèèké àti àwọn wèrè nínú àwọn tí a ti ìlà ẹ̀sìn bọ̀ lọ́rùn àbí ẹ̀kọ́ ni àwọn wọ̀nyí rèé laysu min ashabin nar wọ́n sí nínú àwọn ọmọ náà nítorí pé wọ́n àyà kèfèrí sí àwọn ìmọ̀nà ọlọ́run ba àbí ẹ̀kọ́ ni wọ́n àyà kèfèrí sí bal nǹkan tí ọlọ́run bá àlékẹ́ láti ó gbé ìlà ẹ̀sìn bọ́ ní kọ́lọ́rùn lé lórí ní òtí sí fún wọn ilé tá ń pè ní manatu taklif manatu at-taklif manatu taklif a in tí a ti in tá a la ẹ̀sìn bọ̀yàn lọ́rùn nítorí ẹ̀ in tá a ti torí ẹ̀ tó yẹ pé òun gan la gbé ẹ̀sìn kọ́yàn lọ́rùn nítorí ẹ̀ òun náà ni al-aql làákàyè àbí manatu taklif ni ẹ̀ eré báyìí ọlọ́run bá nígbàmí sọ pé walladhina kafaru ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ya kèfèrí al-kufr ètò ń pè bẹ́ẹ̀ òun náà ni àwọn nǹkan tí a fẹ́ kà yìí alákọ̀ọ́kọ́ al-juhud kéèyàn tako in tí ọlọ́run bá nígbàmí láti ó pè wá sí si ẹ́ kíyàn takò na ń pè ní kófòrò juhud tàbí ká sọ pé al-inkar ìtakò ìtọ́lọ̀mọ̀bá àdíkẹ́ láti ogbewa ta ń pè ní kófòrò al-inkar bẹ́ẹ̀ náà ni at-takdhib kófòrò at-takdhib nǹkan tí ọlọ́mọ̀bá àdíkẹ́ láti ó gbé wá tánàbí sallallahu alaihi wasallam gbé wá kápẹ́ nírọ́ kápẹ́ ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ nírọ́ lórí ìró tí wọ́n fún wa àti lórí ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa ká ní ọrọ́ ni ilé náà ń pè ní kófúrú tẹkzib kófúrú bá àbójíṣẹ́ rẹ̀ irú ẹni báyìí rè faqad kafar irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí nìyẹn àbí nínú ọ̀rọ̀ kúfùr òun náà ni al-i'rab al-i'rab kagbórí kú níbi ẹ̀sìn ọlọ́run ọba kí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn ọlọ́run ọba fún wa kálà fẹ́ gbọ́ kúfùrù ìfẹ́ gbọ́ ìfẹ́ gbọ́ ilé ìbáyìí lọ́wọ́pọ̀ ní àwùjọ wa kúrò níbi ẹ̀sìn ọlọ́run ba wọ́n ma gúnrí kó bí ẹ̀sìn ọlọ́run ba eléyìí báyìí ni ìran ẹlẹ́ẹ̀kẹwàá nínú ọ̀ràn nawakidul islam eré tí sheikhul islam muhammad bin abdul wahab alayhi rahmatullah tí wọ́n kójọ al-i'radu an dhikrillah la yata'allamuhu àndínilà ká gúnrí kú níbi ẹ̀sìn ọlọ́run ba láyàtà àìlámùhù kọmọ́lọ kọ́ nípa ẹ̀sìn ọlọ́run ba ìgúnrí kú níbi ẹ̀sìn ọlọ́run nínú àwọn ọ̀nà táà máa ń gbà kọ́ nípa ẹ̀sìn ọlọ́run ba òun náà ni ká lọ sí àwọn halaqatul ilmiya àwọn ìjókòó tí wọ́n ti ń sàlàyé ẹ̀sìn fún wa gbogbo àwọn tàà jòkólẹ̀ yìí tí lórí tàà fi jòkólẹ̀ àwa gbọ́ àwa gbọ́ kí lọ́lọ́wọ́ bá lè kẹ́lá ni ó ń bá wa sọ lọ́rọ̀ àwa wá mà nípa ẹ̀sìn ọlọ́run bá àbíkí lè tẹ́rẹ̀ wájú kó jẹmáà eléyìí báyìí rí à gbogbo ẹnikẹ́ni tó bá wá ń gún kò níbẹ̀ tí kò rí fẹ́ gbọ́ wà sí àbí tó ti ń ṣe wà sí yóò fún ẹ̀mí rẹ̀ pínpín à irú àdúgbò tá a wà yìí irú mọ́sálásí tọ́lọ̀ wà lè kẹ́ àfi sàánú wa yìí

ẹlòmí gbọ́wà sí ju microphone lọ ṣẹgbẹ́ microphone gbọ́wà sí gan ẹlòmí gbọ́wà sí ju microphone lọ wallahi kò lè lò wà sí rárá ẹjọ́ ìdásán ẹ̀rọ ọgbò ni ìgúnríkò níbi ẹ̀sìn ọlọ́run ni pé a fẹ́ gbọ́sẹ̀ a fẹ́ gbọ́ tó bá ti bẹ̀rẹ̀ ní alhamdulillah àlí ah! tó bẹ̀rẹ̀ <laughs> aláìmútẹ́lẹ́tọ́ sọ́rọ̀ fún mẹ́rin wa kí àfáà àlí tó bẹ̀rẹ̀ ìfẹ́ gbọ́ inna lillahi wa inna ilayhi raji'un irú àwọn yẹn lèyàn wá jahil pé aláìmọ̀kan ni bil jahal ni wọ́n yẹn àbẹ́ aláìfẹ́ gbọ́ aláìfẹ́ gbà ẹ̀rí pé àwọn sí àdínì ni ni wọ́n kìí sáláìmọ̀kan àdínì hábí ìmọ́sídéwà bá wọn wọ́n gúnrí kù níbi mọ́ ọlọ́wọ̀n bá ní náà al-udhru bil-jahal àìbẹ̀ kọ́ ni ẹwọ́ àwọn wáàsí wáàsí náà tó ń kálukú náà tá ń ṣe láwọn àdúgbò kọ̀ọ̀kan ìrẹ́lé tá ń ṣe ní sábó láì ni ìrẹ́lé tí àwọn ustaz Sarumi kọ́lọ̀nkó bá wa wà pẹ̀lú wọn táwọn náà ń nínú àwọn mọ́sálásí tí wọ́n ti ń pèpè súnnà àbí ẹ wo bí àwọn nǹkan wọ̀nyí bí wọ́n ti gbé súnmọ́ àwọn èèyàn tó tó ń ti bẹ́ẹ̀ sáwọn èèyàn fẹ́ gbọ́ kódà ètò àdínù nasiha ilé tí a fa zarumi ń bá wa darí ẹ̀ kọ́lọ̀wà alékẹ́lá kódà ń kọ́ bá wa pẹ̀lú wọn a tún gbé lọ sórí rédíò àdínù nasiha torí rédíò ní sọpá fa zarumi ń bá wa darí ẹ̀

ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá gúnrí kúrò níbi ìrántí èmi ọlọ́run bá tó gúnrí kúrò níbi alkùránù karim tí ó lò nǹkan tó wà ń bẹ̀ ẹlẹ́wọ̀ zikiru ń bẹ̀ yẹn alkùránù ni wà man a'rada an zikiri ló fi jẹ́ sí àwọn olùmọ́ ní nígbà míì tábà lo kíkẹ́kọ̀ọ́ nítorí ọba àdíkẹ́lá ń wí náà Qur'an fa inna lahu ma'ishatan banka ọlọ́run bá ní dájúdájú yóò máa bẹ fún rẹ̀ ní báyìí ìgbésí ayé tó fún pẹpin ọlọ́run má jẹ́ ká gbérú ẹ̀ wa nahshuruhu yawmal qiyamati a'ma ọlọ́run bá ní nínú ìyẹpẹrẹ tátùn wá ṣe fún òun ni pé tọ́wájú bí al-qiyama ni qala

ọlọ́run ní bẹ́ẹ̀ náà làwa náà ó ti pàwọ́ náà ti sínú ìyá ọlọ́run bá lónìí ọlọ́run bá kọ́lá nǹkan làwọn bẹ̀ kọ́ sọ wọn bẹ̀ al-i'rab an dhikrillahi ta'ala nínú àwọn ọ̀nà kúfùrù ni mo ní àfáwà Muhammad abdul wahab sọ pé al-i'rab an dinillah

ìran kúfùrù mí ní kúfùrù ìbá kèfèrí káyàrí káyàrí irú kèfèrí rẹ̀ òun náà kúfùrù ní ó ní ṣe tọ́nù sí ó ní àbá wà stakbárọ̀ òun náà tó ní kúfùrù ẹnu kúfùrù mí tó ní kúfùrù istikbárọ̀ kásì gbéraga sí ẹ̀sìn ọlọ́ọ̀ba sí òfin ọlọ́ọ̀ba wastakbaro wa kana minal kafirin ọlọ́run bá ní ṣẹ̀tọ́n àbá àbá ó yarí wastakbaro ó dẹ̀ sí ìgbéraga sí àti ọlọ́run bá wa kana minal kafirin látara al'ibá àti ara istikbar kana minal kafirin ọlọ́run ní ó dẹ̀ jẹ́ kan nínú àwọn kèfèrí kọlọ̀bà kó sọ wakún bẹ̀ lànàbí حديث صحيح حديث أبي هريرة من حديث أبي هريرة رضي الله عنه أخرجه الشيخان أنا بني بوبو أوال أمة مقتاني والجنة إلا من أبى إلا من أبى آياتين طبعا قتلوا وهو قيل ومن يأبى يا رسول الله àwọn sọ̀hábà ní tàwa ní ọ̀yàrí kún wọ̀wọ̀ الله ìrẹ́ ànẹ́bí ọlọ́run ìrẹ́

a jẹ́ sí pé ìyapa nẹ́bì sallallahu alaihi wasallam ìyárí pé yìí níwà jẹ́nà ní kọ́lọ̀ mọ́jẹ́ ayarí o náà kọ́lọ̀ mọ́jẹ́ ayarí jama'a ìfẹ́nú ojúlówó ìfẹ́nú ìfẹ́nú tí ò lábòmílà ìfẹ́nú tí wọ́n lú ń da ẹlòmí láàmú wallahi ìfẹ́nú tí wọ́n lú rárá ògidì ẹ̀lẹ́mí ọmọ wá wò pé àkílò lè tó bá ní àfà ẹ̀sì wá mú gbogbo ẹ̀sì ilé kakakakaka àmúlé kakakaka ìwọ ni ó jẹ́ onífẹ̀ẹ́nú ẹ̀dá kí la múlé kakaka níbi pé tẹ̀lófin ọlọ́run bá lófin nínú àyà mi ọlọ́wọ́ bá ní kẹ́lá sọ nínú al-Qur'an al-Karim wàlíkù sálàmù sálàmùkátù ọlọ́wọ́ bá ní la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́wọ́ bá ní kẹ́lá ọ̀làbà wá lọ́rùn kọ làbọ̀ ẹ̀mí ntí ẹ̀ ntẹ́nìkọ̀kan ní kápá àti ṣe la yukallifu illa wusaaha ọlọ́wọ́ bọ̀ làbọ̀ ẹ̀mí kọ̀kan lọ́rùn àfi tó ní kápá láti ṣe ibadallah ìran kúfùrù ni a kà fúnra wa yìí náà kọ́lọ̀bà kó dákun kí ó là kú ń bẹ̀ ọlọ́bá ọlọ́ ya tí wọ́n dẹ̀ pè ní rọ́rí àwọn àmì àwọ ọlọ́run ọba ọlọ́run ọba ní wùláìka ashabun náà síwájú ká tó lọ sí wùláìka ashabun náà tabawonu aya yìí wà kazzabu bí ayatina iṣẹ́ takrib ìpé àwọn àmì ọlọ́run ọba nírọ́ kúfrù ni sahwalala a ṣe kàkún iná ọ̀ràn kófùrù ta kàlẹ̀ kàfẹ́ kófùrù tẹ̀kìdìd ìpè àwọn ayé ọlọ́run ọba ìpè wọn nírọ́ kófùrù ni bákan náà ìpè àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ kófùrù ni ẹ́ nínú ìpè ayé ọlọ́run ọba nírọ́ òun náà ni àwọn àyàtù àṣẹ̀rẹ̀íyà àwọn àyàtù ṣẹ̀rẹ̀íyà òun náà al-Qur'anul Karim kìí ṣe àwọn àyà ni àyàtù ṣàràíyà a ní àwọn àyàtù kàuníyà náà àwọn àmì ọlọ́run bá tẹ́yẹ́ pọ́lọ́run bá lọ dá wọn bí sánmà bí ilẹ̀ kódà ìwọ gan fúnra rẹ̀ àyà ní ni bá fún rẹ̀ ní

so ayatu re aslu re ona ni al'alama al'aya fil asli al'alama aya nípìlẹ̀ ìtàn pé bẹ́ẹ̀ ni al'alama wọ́n mọ́ wá ń lò fún ninu kan nínú ile tírà ilé tí ọlọ́run bá lè kíra sọ̀kalẹ̀ torí pé àwọn tírà tọ́lọ́run bá lè kíra sọ̀kalẹ̀ iná àmì bíbẹ ọlọ́run abẹ́ẹ̀kọ́ ni àmì bíbẹ ọlọ́run bá ni àmì pọ́lọ̀wọ̀n bá àlékẹ́lá ọba tí ń bẹ ni torí pé tí kò bá sọ́lọ̀wọ̀n bá ní kí láṣẹ wá máa sọ pọ́lọ̀wọ̀n bá àlékẹ́lá sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ tí kò bá sí ẹni tó lọ́rọ̀ sí a lè rọ́rọ̀ a jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ àmì ní fún ẹni tí ó ní ọ̀rọ̀ pé ẹni tó lọ́rọ̀ ń bẹ abẹ́ẹ̀kọ́ ni naam bákan náà rí a máa ń lo àwọn àmì yìí a máa ń lo fún àwọn nǹkan tó yẹ sí pé yustadallu bihi ala wujudillahi wa tawhidihi a máa ń lo fún àwọn nǹkan tá a máa fi ń tọ́ka sí bíbẹ Ọlọ́run Ọba àti ìjọkànṣoṣo Ọlọ́run Ọba nìkan gbó lára níbi ọlọ́run ní àfá yìí ní wà fi kulli shay o ń bẹ lára gbogbo nǹkan lára gbogbo nǹkan lahu àyà ń bẹ fún ọlọ́run ọba lára rẹ̀ àmì tadullu ala annahu al-wahidu tó ń tọ́ka sí pé ọlọ́run ọba yìí kọ́ ọbọ̀ kan ṣoṣo ni ọbọ̀ kan ṣoṣo ni nínú agbára rẹ̀ kò sí ẹnìkan tá a lè fi pẹ̀lú ọlọ́run ọba mọ́ nínú àwọn àmì yìí wípé ó tún ní kápá rẹ̀ lẹ́yìn ọlọ́run ọba tí òun náà ma wá jẹ́ bí ẹnìkejì ọlọ́run ọba nínú bọ́lọ́run ọba ti ṣe nínú àwọn sí ọlọ́run ọba àbí lẹ́yìn ọlọ́run ọba ta ló tún ní kápá àti dásánmà kódà àwọn kòfàrù kòrèṣì wọ́n ma tàwíìdù eléyìí dúó lára wọn pọ́lọ́run ọba nìkan ló ní kápá rẹ̀ nítorí pé lẹ́yìn ọlọ́run ọba rèé

táàsọ pé nìkan ti dárú ẹ̀ ọlọ́ọ̀bá náà wá sírú ẹ̀ níbẹ̀ jẹ́ badi'u samawati wal ard ọlọ́ọ̀bá lọba tó dá sánmà tilẹ̀ láì ní láì sírú ẹ̀rí tẹ́lẹ̀ ó sì dáre lẹ́yìn rẹ̀ tó ní àtúlè rírú wa sì ń jẹ́ fún ọlọ́ọ̀bá nítorí pé lẹ́yìn ọlọ́ọ̀bá kò sẹ́nì kankan tó ní kápá àti

àwọn àmì yìí òun ló dálẹ̀ òun ló dẹ̀dá òun ló dá ogun nǹkan òun láfi mọ̀ pé ọlọ́run ọba ọba tó dá wọn ń bẹ nítorí pé kò bá làákàyè mu ká pé gbogbo àwọn kinní wọ̀nyí dédé máa bẹ láìsẹni tó dá wọn nítorí pé àwọn tí ń tako bíbẹ ọlọ́run ọba yìí gan tí wọ́n dẹ̀ rí ẹ̀dá kankan tí wọ́n lè fi dídá sánmà ká sọ fẹ́ nìkan wípé inú àwọn tí ń takò wíbẹ̀ ọlọ́run báyìí ká wá sọ pé microphone tí mo mú lọ́wọ́ yìí ó kàn dédé máa bẹ láìsí pé nìkan ló design ẹ̀ báyìí yóò sọ fún wa pé impossible yóò lọ́rọ̀ tẹ́ ń bá wọn sọyàn bá lákàyè mu sọ́hí kò bá lákàyè mu ká ní microphone yìí bó ṣe wà yìí tí gbogbo ètò rẹ̀ rí bó ó kàn accident ó accidentally láì ṣe wípé ẹnìkan ló design ẹ̀ sẹ́wọ̀n pé kò possible bẹ̀ ẹ́ so kò possible bẹ̀ báwo wá lè yóò sì wá sọ wípé odidi àwa bá ṣe wà yìí a nílé ìtọ̀ tàti ń sẹ̀yọ́ nínú ara wa a nílé ìgbọ̀nsẹ̀ a ní àwọn èròjà nú tó yẹ pé ta bá ti jẹun tán òun ni yóò gbé ilé tí ó ṣàǹfààní lọ síbi tí ó ṣàǹfààní yóò gbé ilé tí ó jáde lọ ibi tí ó jáde tí ò ní kó nira bára mẹ́ ó sì ní gbogbo kẹ́míkà tí ń ṣiṣẹ́ nínú wa kò yí báyìí nìsí gbogbo ẹ̀ ló sì ń lọ a ní làákàyè ó ní bọ́lọ̀ ọba àlékẹ́lá ṣe ń pè gbogbo ẹ̀ làákàyè yìí ní ọgbà nǹkan wọlé kódà làákàyè yìí rèé ibi tó mú bérebére dé orí di lọ́wà lọ́wà wáyìí làákàyè ẹ̀rù tí ò sì ní sí ìyọnu mẹ́ ni ọlọ́run bá nǹkan kan ló prógrámù làákà ìyẹn bẹ́ àbí ẹnu la fi ń sọ̀rọ̀ yìí eyín wà ń bẹ àwọn wà ń bẹ omi wà ń bẹ omi wà lẹ́nu àbí òsómi lẹ́nu ẹ́ gbogbo ẹ̀ lọ́wà ń bẹ ló pèsè ara o ẹ̀jẹ̀ ń bẹ nínú ara o omi ń bẹ nínú ara o mòdòmódò ń bẹ nínú ara o ọpọlọ wọ́n wá microphone lọ báyìí microphone wọ́n wá gbà yí pé bléèdì bó ti wà yẹ bléèdì kò lè dédé máa bẹ kó sì mú bó ti mú láìsí pẹ́ nìkan ló dìsáìnì ẹ̀bẹ̀ àmọ́ èèyàn yìí ó dédé adédé máa bẹ ni láìsí pẹ́ nìkan ni wọ́n pè kíníkan ní big bang theory àwọn kèfèrí ni wọ́n ni àwọn scientist tí wọ́n jẹ́ kèfèrí ni wọ́n ni kíní ẹ̀ wọ́n gbà pé ayé yìí kàn dédé máa bẹ náà ni a tún ní kíníkan tán pè ní law of evolution àbí wọ́n ní bọ́mọ̀ èdè èyàn bá ṣe bẹ̀rẹ̀ sí máa bẹ̀rẹ̀ ṣẹ́rí science ẹ jẹ́ kí n sọ kíkà fún ìgbàgbọ́ kan ẹ̀sìn kan ní science lọ́tọ̀ ó fẹ́ gbin ìgbàgbọ́ kan sí ilẹ̀mí bí Kùránì náà ti fẹ́ gbin science fẹ́ gbin ìgbàgbọ́ kan sí ilẹ̀mí náà pé kò sọ́lọ̀ wọ́n jẹ́ kó yọ omi láti wá àti inú omi wọ́n ní amphibia ni wá amphibia ni àwọn ẹranko tó lè gbé nú omi tó dẹ̀ lè gbórí ilẹ̀ wọ́n ní àwọn nǹkan lè fi survive tán bá wà nú omi wọ́n dẹ̀ láwọn nǹkan lè fi survive tán bá wà lórí ilẹ̀ àwọn amphibians nìyẹn wọ́n ní bẹ́ẹ̀ ni wá wọ́n nígbà tó yá tàtọ́ wúrú bẹ̀rẹ̀ sí máa bá wa development bẹ̀rẹ̀ sí máa bá wa à ń dàgbà sókè bá a ṣe ń dàgbà sókè yẹn náà adọ̀bọ̀ adíkí ni o adọ̀bọ̀ ìyá láyìyá wọn náà wọ́n sànà wa ìdàgbàsókè tó bẹ̀rẹ̀ sí máa bá wa jẹ́dẹ̀ díẹ̀ ìrú bẹ̀rẹ̀ sí máa dínkù ìrú wa ń sá wọlé ìrú wa wá sá wọlé pátápátá wọ́n ní torí ẹ̀rẹ́ wọ́n ní kíní kan máa ń bẹ níní òtọ́ dẹ̀ ni hadith anábi sallallahu alaihi wasallam ní ìpín jẹra wọ́n ní ìrùwà tó dínkù nìyẹn tẹ́rí pé ààrẹ ń ṣe wọ́n gan wọ́n ní láti bí èpù yìí láti bí ọgọ́rí láti wá bẹ̀rẹ̀ sí di èèyàn transformation bẹ̀rẹ̀ sí máa bá wa ẹ́rì pé ọ̀bọ̀ resemble èèyàn tó tọ́ àbí ọ̀bọ̀ jọ èèyàn látijọ́ tí wọ́n ti wá sọ tí wọ́n sọ yìí ibi tí làákàyò sí pẹ̀lú wọn dé ẹ wá béèrè pé látijọ́ tí àwọn èèyàn ti ń wáyé ọbọ̀ wo ló tó ń lẹ torí tó déèyàn lẹ́yìn alákọ̀ọ́kọ́ ni pé ṣéṣe jù yí ló ṣe nígbà tọ́bọ̀ fi ń déèyàn awàlá kò sẹ́nì kaka tó lè sọ fún wa báyìí pé kódà ẹni tí ó mú òfin yìí wá wọ́n bí dá sẹ́mẹ́ tó mú òfin Darwin ló mú òfin bọ́yé èèyàn wá

sáyẹ́nsì ni ó sọ fún yín pé aláwọn ń natural occurrence àwọn natural occurrences nínú àwọn kan tó sọ pé wà naturally occurred àwọn kan tó yẹ pé nature tí láyé bá pé nature tó bá ní nǹkan wá ó ni pé ó kàn dédé bẹ̀rẹ̀ sí máa bẹ pé ó oh, ọ̀pọ̀ naturally tẹba ní gold science sọ fún yín pé gold natural occurrence ni tẹba ni silver science sọ fún yín pé natural occurrence ni bẹ́ẹ̀ làwọn chemicals ta ní ẹ̀nà kò yí bá ní ti bọ́yá ethane ni butane ni ethanol ni bọ́yá hydrogen ni bọ́yá oxygen ni bọ́yá nitrogen ni bọ́yá carbon dioxide ni bọ́yá wọ́n ní gbogbo àwọn kiní wọ̀nyẹn ó ọ̀pọ̀ by nature ni wọ́n ní natural occurrences ní gbogbo àwọn kìíní òkè gan wọ́n ni ó ọ̀kọ́ by nature ni ẹ̀tí ọ̀nà sábà yìí nítorí wé kí ni àwọn òbílí ìbò pọ́lọ̀wọ̀n bá ń bẹ ìgbàgbọ́ sáyẹ̀nsì ni kò sọ́lọ́run àbẹ́ẹ̀kọ́ ni mo sọ wípé ni fún rẹ̀ lọ́tọ̀ ni fún rẹ̀ lọ́tọ̀ kò rí bá nìsí ó fi jẹ́ pé ìwọ tó bá jẹ́ ń kẹ́kọ̀ọ́ sáyẹ̀nsì a sọ fún ọ wípé gbogbo tó ń kọ́ yẹn dákun mẹ́bí ríbẹ̀ o wọ́n sáàmà yọ kádẹrin papọ̀ mọ́rin kó fún wa ní kinní kan káfí máa ṣe gbésí ayé wa kádà kẹ́míkà papọ̀ mọ́ kẹ́líkà kan kó fún wa ní ma sáyẹ́nsì ni wọ́n ti gbé gbogbo eléyìí jáde àbẹ́ẹ̀kọ́ ni àwọn ma sáyẹ́nsì táwọ̀ sọ fún wa pé kí

muru pe ọba yi ịbola tí lọ na na m awọn atọ na nipa awọn arịa tụ nlọ awọn ami ọlọọba tọlọọba aleke lada na m awọn arịa tụ nlọ yi awọn ami ọlọọba yi ọ ntọ kasi ijọ karisa ọlọọba ni n'oripa ọnde koya ọ ri pe ọ ntọ kasi wujudu nlọ dibia ọlọọba akpọ ná ọba ọba tụ n'exit ni. ọba ọlọ́run ọba ó exist ọlọ́run ọba ń bẹ àbẹ́ẹ̀kọ́ ni bákan náà ń tọ́ka sí ìjọ kan bí ọba yìí ọbọ ọ̀kan ni tí kò ní akẹgbẹ́ tí ò láfijọ nínú àwọn sẹ́ẹ̀ṣì ẹ̀ nínú àwọn òròyìn ẹ̀ ni kò kò ní ọlọ́wọ́ bá ní walladhina kafaru wa kadhabu bi ayatina naam eléyìí báyìí rẹ̀ ọlọ́wọ́ bá alékẹ́lá tún wá sọ̀rọ̀ kan bí báyìí ó ní bí ayatina ọlọ́wọ́ bá alékẹ́lá ṣe aya lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ àwọn àwọn ọlọ́run bá àdíkẹ́lá fẹ́ fi ṣàrọ́fà àwọn àyàtù yẹn ọlọ́run fẹ́ fi kó yìí bá wọn àmìyàn ni ọlọ́run bá àdíkẹ́lá fi fi àwọn àmìyàn ti sọ́dọ̀ ọlọ́run ọba bíyì torí ta bá fi ti sọ́dọ̀ abíyì abíyì ní nǹkan yẹn náà mọ̀ jẹ́ o ẹ má jẹ́ ká gbàgbé wípé ẹ̀sìn lẹ́sìn nítorí pọ́ jẹ́ tọba àbí àádẹ̀ máa ṣe àdáyanrí ẹ̀ láàrin àwọn ẹ̀sìn tó kù pé ah, ẹ̀sìn ọba mẹ́ni ah, ẹ̀sìn ọba mẹ́ni ah, ẹ̀rọ mẹ́ ṣe ń gẹ́ ẹ̀sìn ọba ẹ̀sìn ọba ní àígùn àbí wọ́n bá bá gún àwọn ẹ̀sìn yòókù kò gbọ́dọ̀ débi ẹ̀sìn ọba àbí ni nítorí pé ẹ̀sìn ọ̀wọ̀ ni kò sí tó kó ọ̀bá ẹ̀sìn yẹn kéde pé òun lérí méjì ìtẹ́gbé ẹ̀sìn ọba ò lérí méjì kò sì nírù méjì

ẹ̀rí mi gbọ́yí ayé àwọn ọlọ́run ọba ni wọ́n máa ń pè ní rọ̀ kí máa ṣe àwọn àmì lásán kìí ṣe àmì lásán náà máa ń pè ní rọ̀ ayé àwọn ọlọ́run ayé àwọn olùmọ̀ إذا ذممت الصنعة ذممت الصانعة وإذا عظمت الصنعة azọ́mtọ̀ sọ́nìá tó o bá ti lè yẹpẹrẹ iṣẹ́ kan ma wípé ẹni tó ní iṣẹ́ yẹn lọ yẹpẹrẹ ẹni tó ṣiṣẹ́ yẹn lọ yẹpẹrẹ tó o bá dẹ̀ lè pán iṣẹ́ kan lé ẹni tó ṣiṣẹ́ yẹn lọ pán lé sahih idha ọlọ́wọ́ bá lè kí wọ́n tí kó rẹ̀ pé àwa àmì yí àwa àmì ọlọ́run ni ìyẹpẹrẹ ìpé àmì ọlọ́run ọba nírọ́ ìpé ọlọ́run ọba tó láàmì yẹn nírọ́ ni ìyẹpẹrẹ àmì ọlọ́run ọba ìbú àmì ọlọ́run ọba ìbú ọlọ́run ọba tó láàmì yẹn ni ìpán àmì ọlọ́run ọba lé ìpán ọlọ́run ọba tó láàmì yẹn lé ni sahih àfà ẹjẹ́ ìwọ ló rẹ́ nìkan lọ ọwá bẹ̀rẹ̀ sí ma fi sí yẹ̀yẹ́ olórí rẹ̀ rí bí bọ́ọ̀lù oníke àbólórí rẹ̀ rí bí àpótí fẹ̀dẹ́kò sọ́rọ̀ mọ̀ ipò ń kọlọ́dá orí yẹn ìdá zammamta súnà zammamta sọ́nìyà ẹni iṣẹ́ tó ń bú yẹn ẹni tó dá ọ̀rẹ́ ni ṣe kúrú ọwá kúrú sọ́n pé ọlọ́run ọba ló níkọ̀ mọ́ ṣe yẹn iṣẹ́ ọlọ́run ọba ló ń bú yẹn tó bá dẹ̀ ti lè bú iṣẹ́ ọba ti lè búṣẹ́ ẹni tó ní iṣẹ́ ló síkìní ló ń bú naam àfà ẹ̀túnjẹ ìyà díẹ̀ ọlọ́run bó sànà wa ẹni tó bá wá bú èèyàn pẹ̀lú àlébù kan tí ń bẹ lára rẹ̀ tọ́lọ́run bá dá máa tọ́yẹ́ tó bó ti wọ ọlọ́run bá lọ́lọ́run bó sì ṣe wu ọlọ́wọ́ bá bó ṣe bọ́lọ́wọ́ bá ṣe fẹ́ kó rí lórí ẹ̀ tọba wá bú èèyàn yẹn sẹ́ǹpọ́ ọlọ́run la ló bú àbí ẹni tọba wá bú èèyàn nìsìn sáwà sọ wípé ó ti di kèfèrí torí pé ìdá zammamta sun'a zammamta sani'a ká sọ wípé ó ti di kèfèrí torí pé ó ti bú ẹ̀dá ọlọ́run adẹ̀ sí ní sẹ́ǹpẹ́ ẹni tó bá dẹ̀ bú ẹ̀dá ọlọ́run ọba ẹni tó bá bú iṣẹ́ ọlọ́run ọlọ́run ló bú ẹni tó bá dẹ̀ bú ọlọ́run kí ló ṣe báwọn jàbàtà sí máa ń kà fárọ̀ yàn ní ẹ wọ́n máa ń kà fárọ̀ yàn pẹ̀lú àwọn lawazim alawazim wọ́n ti ń kà fárọ̀ yàn pẹ̀lú lawazim pé in tó mìnì náà ni pé tẹ́ǹkọ́ oníbídíà rẹ̀ o ń fi àbùkù kan iṣẹ́ ànábì ni ó sì lánàbí ò jíṣẹ́ pé ó sì sọ pé òun fẹ́ lépa bá òfin ọlọ́run ọba nítorí ẹ̀ ẹ̀ntọ́ bá ti lánàbí ò jíṣẹ́ pé kí ló ṣe kúrú pẹ̀lá nẹ́bì láàzìmù ló fi ń kàfàrà yẹn yẹn láwázìmù ni àwọn èdè pé èdè kàfàrà yẹn torí ọlọ́run tẹ bá ti ríyàn tí ń kàfàrà yẹn bí láwázìm ẹmọ̀ yí pé nínú àwọn àmì àwọn kọwárìjì nítorí pé àwọn kọwárìjì wọ́n kàfàrà tó bá pa ọkọ̀ rẹ̀ tí èsì àmìrùn mòmìnì nìmọ̀ kí ní ọwà jẹ́ yẹn àmìrùn kàfìrí nítorí pé nígbà tó ti lè pa ọkọ̀ rẹ̀ pé òun èsì àmìrùn mòmìnì ààdẹ̀ ní ju méjì náà lọ imma an yakuna àmìrùn mòmìnì wa imma an yakuna àmìrùn kàfìrí sàmkí lázimu náà <laughs> fi jẹ́ sí pé ṣe rí gbogbo àwọn tí ń kàfàrọ̀ àwọn èèyàn yìí aláìmọ̀kan ni wọ́n ìmọ̀ òye wọn ni gbogbo ilé ìta wí ìṣẹ́ mọ́ páwọn ọmọ tafasílù ogun tàn wí àwọn kàmà mọ́ wọn làwázìm ọ̀rọ̀ yìí in tó túmọ̀ sí rẹ̀ lázimul qawl laysa qawlan wà lázimul amal lázimul fi'l laysa ìtúmọ̀ sí ní kéèsò gẹ́gẹ́ níṣẹ́ tó dìgbà tó bá tó sọ̀rọ̀ yẹn gẹ̀báyì àbó lárí tọ́kan rẹ̀ àbó ti ṣẹ́ rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ẹ pẹ̀lú ma kàfàrọ̀ yẹn pẹ̀lú lawazim ìmọ̀ ṣe bẹ́ẹ̀ rí wallahi ojú ọ̀nà kọwàrí jìn ẹjẹ́ kí n fún ní ara ọ̀nà ká kàfàrọ̀ yẹn pẹ̀lú lawazim ẹni tó bá mutí sọ́gbà ayà ọlọ́run bá tó ní ká mọ́ mutí gbọ́ Hmm? torí tó bá gbáyà ọlọ́run bá tó ní káwọn mọ̀tí wọ́n sí yóò mọ̀tí ẹni tí ọba tó wá takọ ayà kan kí ló ṣe àbìtàlì ọlọ́tí káfìrí ni tẹ́ wọ́n mọ́ sí ara ìfùsí kúfùrù báyìí èyí ó lé bá ní ọlọ́ọ̀bá pàdé tí bá mú kúfùrù báhùn láyé báwọn kọ̀wàrí ṣe mú kúfùrù nìyẹn ọ̀dà ẹjẹ́ tó fún ilọ́nà kan ẹni tó bá mú tí ìlànà tọ́lọ́ọ̀bá ẹni tó bá tẹ̀lé sùn kọ́ kí ló ṣe ẹni tó bá ya pàtàkì ọlọ́run tó tẹ̀lé sùn kí ló ṣe kúfúrú àbí ó di kèfèrí àbí ẹtí rí báyìí nàwázìmù ni ẹ̀ èyí kàfàrọ̀ yẹn láyé èyí kàfàrọ̀ yẹn láyé agbọ́dọ̀ sọ́ra gidigidi gan tẹ́bọ́ wá rí táwọn ń sọ wípé ẹni tó bá ṣerú iṣẹ́ báyìí nǹkan tó túmọ̀ sí rèé láti fi jẹ́ kó mọ bí iṣẹ́ yẹn ṣe tóbi tó kó lè bá jìnà sí iṣẹ́ yẹn ni kó dẹ̀ lọ mọ in tí iṣẹ́ yẹn túmọ̀ sí kèé ṣe wípé ẹni yẹn gba nǹkan yẹn lérò kèé dẹ̀ ṣe pé ẹ lè fi nǹkan kàfàrọ̀ yẹn ni wọ́n wá rí bá ti wọ́n wá bá pàdé nínú tíra lọ́sọ pé ṣe ìkíníkan náà sọ́nà wọn wọ́n sọ wípé kúfù wọ́n ní bídíà rẹ̀ ìsìdírọ́kùn alàlọ́ wọ́n ní bídíà rẹ̀ ìtìhámù nàbí sọ́lọ́sọ́lọ́ bí adami tablir bí adami balag ìkẹ́bí sí ànábì pánàbí òjíṣẹ́ pé ní sahih làwází mú bídíà ní ẹ́ntọ́tọ́ ṣùgbọ́n tó túwází màtíkẹ́ ni ẹ sọ wípé sọ́gbà wípé ànábì òjíṣẹ́ pé àbóhùn gan gbà pé ọyẹ kọ́ wà ń bẹ̀ ni kódà gbà pé lára lára nẹ́bì sallallahu alaihi wasallam ni àbí ó gbà pé lára nẹ́bì ni kò gbà pé ànẹ́bì ò jíṣẹ́ pé ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ yẹn ní tó ń túmọ̀ kí ni ẹ̀ làwázìmù yẹn kò yí bá ní sí so ká gbọ́dọ̀ sọ́ra gan níbi ni wọ́n gbogbo kí ní ló ti ní àwọn ẹ̀kọ́ lórí pé tẹ bá rí nǹkan báyé o ìdájọ́ ẹ̀rẹ́ o bá ṣe ń lò pẹ̀lú ẹ̀rí lóòkàn fi ní kàkè tíra mẹ́lẹ̀ lóòkàn má dédé kàtíra kọ láti máa gbàgbọ́ yí nǹkan níbàmú sí bí àwọn sálàfil umma báwọn náà ṣe ń gbàgbọ́ yí ẹ̀ ìjẹ́ àwọn àfáà tí wọ́n kàtíra wọn yìí tí wọ́n múrù dájọ́ tó múnú tíra wọ̀nyí sírù dájọ́ yẹn làwọn náà múṣá àwa ni ẹ̀ wọ́n ń sojú ní jẹ́fẹ́nà sí làmọ́lẹ̀ yìí wọ́n wá lọ láyà ẹni tó bá mọ̀ náà ní ma ń sojú aláìmọ̀kan ní ma ń láyà àbí ẹni tó ma kìnnìún kan yóò láyà sí kìnnìún ẹni tó ma poison kọ́ yóò ma poison kò aláìmọ̀kan ní ma ń láyà àti pé ìfi ẹ̀sùn ìkẹfí sí àwọn àfáà pé aláìnípayọ̀ ọlọ́run bá ní wọ́n ìmọ̀ kẹfí sí àwọn àfáà pé ẹni táà lè gba ẹ̀sìn lọ́dọ̀ wọn ni wọ́n ni tó ní pé òun rú pa àwọn àfáà yóò dúó dédé ìwọlọ́fẹ́ dúdé sójú ẹ̀sìn ọlọ́run bá pé bí ọ̀dájọ́ ọlọ́run bá ṣe rí yìí ó wá ń páyà láti lò jájọ́ ọlọ́run bá ṣe wọ́n lọ wá nípa ọlọ́run bá ju wọ́n lọ ẹ̀wú ọ̀rọ̀ burúkú ẹjọ́ dàtàn ẹjẹ́ kí fún yín ní ìsìnbáàpù àwọn nìkan ṣe tí Sheikh Al-Albani Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n discuss ọ̀rọ̀ yẹn nínú silsilatul huda wan nur wọ́n ni ẹnìkan ló kàfàrọ̀ yẹn nínú àwọn àfà kí ló tó fi kàfàrọ̀ yẹn wọ́n ni tó pé ọmọ kéwù yẹn òkú bá tààrẹ̀ ọmọ kéwù ẹmọ ó nítorí wípé ọmọ kéwì ọ̀pán àfáàlé a ní sọ̀hí ọ̀pán ọ̀pálé tòótọ́ ẹni tí ò bá wá pán àfáàlé ọ̀pán ìmọ̀ tí ń bẹ lára àfáàlé nù nítorí pé tó bá ipọ́ pán àfáàlé nǹkankan tó pán àfáàlé lórí òun náà ni ìmọ̀ tí ń bẹ rẹ̀ ìlàfáà fi tọ́sẹ́ ni àpẹ́lé sọ̀hí àbí tábà fi yàtọ̀ sáwọn yòókù nìyẹn tó fi nípa pẹ̀lẹ́ kèése yẹn lásán nǹkan kan tí ó lápẹ̀lẹ́ tí ń bẹ lára ìlà ń pẹ̀lẹ́ nígbà tí ò ti wá pán àfà ilé ń kọ̀pán tí ń bẹ lára àfà ilé tó jẹ́ mọ̀ nìyẹn ẹni tí ó bá wá pán ìmọ̀lẹ́ kọ̀pẹ́ ni táà fi mọ̀rán nìyẹn torí tó bá pán ìmọ̀lẹ́ a jẹ́ pé ọ̀sàpẹ́lẹ́ irú àdáwò yẹn la kàn láwùjọ ti wáyé hai ọlọ́ọ̀bù sànúwà aláyọ̀lọ́ọ̀bù sànúwà àbúrúta tó wá rí ni pé irú àwọn èèyàn tí ń kàfàrọ̀ èèyàn pẹ̀lú làwázìmù yìí sẹ̀mọ̀ pé àwọn tí wọn àwọn jẹ́ aláburú pẹ̀lú wípé wọ́n ń fún aburú káàkiri wọ́n ń sọ àbí àwátọ́ra àwọn aláburú part 2 àwọn yẹ aláburú aláburú tọ́gbẹ̀nù dání wọ́n tún lè sàlàyé àwọn tí wà láì ẹ̀rí pé a ti tìdì ní àwùjọ yìí aláburúkan ó ní gọ́t láti máa sọ̀rọ̀ àwọn aláburúkan àwọn ní gọ́t láti gbẹnu dání láti máa sàlàyé àbúrú ẹ̀ abẹ́ẹ̀rí ni rí kí ní àtàwọn méjèèjì àtẹni tí ń sọ aburú àtẹni tó ní dáadáa tí ọ̀sọ́ ẹ má gbàgbé wípé لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوا لبئس ما كانوا يفعلون أبي ọlọ́wọ́ بني ní لي ṣépèlé àwọn agbéwọn jìnà sí àánú agbéwọn jìnà síkẹ̀ àwọn إسرائيل

ó di méjì zalika bima asaw wa kanu yaf'alun ẹlẹ́kẹta kanu la yatanahawna 'an munkarin fa'alu wọn kí ń kọ aburú tí wọ́n bá ń ṣe láàrin ara wọn wọ́n kí ń kọ aburú nàbí sẹ́mẹ̀ kanu yaf'alun ọlọ́ni eléyìí tí wọ́n ń ṣe yìí wallahi ọlọ́ni aburú gbáà ni diksa tó bá ní diksa nínú àwọn tá ma fi ń yí nǹkan ni afá sẹ́mà yí pé kíyàn máa sa aburú aburú ni àbí kíyàn ara burú kọ́ mọ́kọ̀ aburú náà aburú lòun náà tí ló dé tí pọ́ náà wọ́n bá lékẹ́lá pa láti kakọ aburú ó yí pa láti kakọ jòjì dáadáa kuntum khayra umma ọlọ́run ní àwọn tá a dájú kọ yìí àwọn sàhábà torí ni yàbí khayra umma ẹ̀yin ló lé orí jì nílà lúmà min aina ta'ti hadhihi al-khairiyya níbo ni orí ti wá kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ̀yin ni ìjọ tí ó lóore jù ta mú jáde fáwọn èèyàn nínú gbogbo umma ta dá ta mú jáde ẹ̀yin lóore jù náà wá ẹ̀ ń pa àwọn èèyàn láti dáadáa ẹ ń kọ́ bàjẹ́ fáwọn èèyàn ẹ̀dẹ̀ nígbàgbọ́ sọ́lọ́run bá ẹ ní rí bí tọ́lọ́run bá àlékílẹ́ òkè máa pàṣẹ ipa àwọn èèyàn láti ẹ̀dá adáná lọ́rùkọ́ àdì tẹ́ ní rí ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ń bẹ̀ ọmọ ìyá rẹ̀ tí wọ́n níjọ márìn láyé àti ikọ̀ ìbàjẹ́ fáwọn èèyàn tó bá ti lè mú abala kan nínú dáwà yẹn tó mú abala kejì wàlọ́yì dáwà burúkú ló ṣe kéṣe dáwà wọn nẹ́bẹ̀ lọ́n kéṣe ọlọ́n nítorí wípé rèé ìmọ̀ kọ ìbàjẹ́ ìmọ̀ gbọ́n èèyàn kórìíra yẹn sọ́fíì kò sọ́tàkù mẹ́ àwọn èèyàn fẹ́ kí ẹ máa takun táwọn ń ṣe ẹfẹ́lẹ́kẹ́ ẹ máa kírun ààyèrún dà ẹ máa gbà wẹ́ ìyàn mọ̀ ìyá ìyàn mọ̀ ìyá lọ́pọ̀ọ́lé ẹ̀yìn kì ní kan ẹ máa sàlàyé yẹn ṣùgbọ́n ààyè má ṣe záwí máa ààyè má lọ yẹ̀mí wọ́n máa àà sẹ́mọ̀ pé ẹ̀tọ́ bẹ̀rẹ̀ o ẹmú kálukúlẹ̀ kó ṣe tí ẹ̀ náà tẹ́bá ní dáadáa jẹ́ pẹ̀wá sí ẹ̀pẹ̀wá sí àmẹ́ àwọn èyí fẹ́ gbọ́yìn ló fi jẹ́ sí pé gbogbo àwọn tó bá fẹ́ kó èèyàn jọ láyé kí ni tẹ̀blíkì fẹ́ kó jọ jẹmọ́ èèyàn àbí torí pé gbogbo mini tẹ̀blíkì jẹ́ káàkiri wọ́n sí yẹn èròǹgbà wọn ni pé tó lè palẹ̀ gbogbo jẹmọ́ mọ́sálásí ma àbí ẹni tí ń ṣe wá àti fáwọn èèyàn mọ́sálásí kí èròǹgbà rẹ̀ àti mọ́mà àti gbogbo ẹ̀ tó bá lè palẹ̀ wọn mọ́ nítorí ẹ̀mọ́ máa ń sọ fáwọn kan technically pé èmi ò mọ́bí tẹ́ ìkáwọn èèyàn lọ gan wàláì ẹ̀dá pé gbogbo jẹ́rẹ̀mì tí wọ́n bí àwọn tẹ̀blígì láyé láyé wọn àti ìrẹsì fún mi ìsìnrẹ́ tí ó rẹ̀sì fún mi ẹ̀dàkùn yínbò lẹ́ ń kó àwọn èèyàn lọ ná torí ò ń gba yín tẹ bá dénú mọ́sálásí ó ní pé ẹbẹ́ kó ogbò jẹmọ́ jáde tọ́nà bá ní kí ogun ọgbọ́dá wà yí tẹgbẹ́ ni kájọpẹ́ wá dé mọ́sálásí sí ẹkó gbogbo wa jáde gbogbo àtàkì wa kó wa kó wa di méjì tọ́da ooru ládùúgbò ẹtùdé mọ́sálásí ẹ̀rẹ́kẹta ẹtù kó wa nígbà bá kó wa ẹbá tí rárá Cameroon náà ẹ́sùn kọ́ wára Cameroon náà ẹkọ́ ọ̀rẹ́ sábírí kò jíbò lẹ kún wọn lọ́gán pàdáì ìrìn tí ò ní bí ààrẹ ni pàdáì <laughs> ìrìn tí ò lójú tù láyé wọ́n fẹ́ kérò tẹ̀blígì wá rí wípé inú ọ̀nà tẹ́lẹ̀ gbà kérò ni pé ẹ má takò àwọn èèyàn dáwà tẹ̀blígì ni ẹ torí tẹ́ bá ń takò ọmọ hẹ́tì yín kódà tẹ́ bá bá wọn ní aburú ẹjọ́ sí nítorí ìkọrọm àbí torí pé tẹba tí èyàn lẹ̀mí wọ́n fi rọ̀n wọ́n fi gbọ́ ti yínà àbí àwọn àlìkọwàlù musulmi na ń ṣerú ẹ̀wò ẹ́ àwọn tó pẹ́ àlìkọwàlù musulmi náà ń wá èrò ni wọ́n fẹ́ kérò àbẹ́ẹ̀kọ́ ni alùsùn náà gíláwà fẹ́ ṣe afẹ́ kọ́ àwọn èèyàn lẹ́sìn afẹ́ pèpè sí tawhid ọ̀rọ̀ kan mọ́ sọ kéje pé àwọn èrò kéje pé afẹ́ pèrò afẹ́ pèrò àìrìnkẹ́lá bá sún sọ bẹ́ẹ̀ torí wọ́n sọ pé sẹ́ntí mọ́ máa ẹ̀rí wá pé kódà nínú sahihan hadithu shafa'a o n bẹ́nà ànẹ́bí ọlọ́ọ̀bá tó yẹ pé kò rí èyàn pè lọ́jọ́ gbéra fi bínú sí kò dẹ̀ ní fẹ́ sọ tó fi bínú sí amẹ́ni gbogbo tó bá wò èmi gbà tẹ́mi ọ̀rọ̀ ṣẹ́ ṣe bí kẹ́mi ti sọ tí èmi fi ń sin lọ́wọ́ bá tó dẹ̀ dá mi lójú pé bí ọ̀rọ̀ ẹ̀sìn ṣe rí rẹ̀ àbí manhaj ṣe rí nìyẹn tó bá tọ́lọ́run bá mo dẹ̀ ní ìrìn kan pé mo fẹ́ kó gbà àbí ṣùgbọ́n tó bá ni mo ń ṣe yẹn mo gbọ́dọ̀ lè sọ ìwà máa ní ìrìn kan pé tó mú yẹ sọ yìí o mọ́ ìrìn kan bí kọ́lọ̀ ń jẹ́ kó lè gbà kọ́lọ̀ ń jẹ́ kó lè tẹ̀lé àmọ́kọ́ jẹ́ pé tí òmú mi sọ ni pé nítorí kọ́ mọ́bà bínú sí mi ọlọ́run wà bínú sí mi abẹ́yìn ọmọ ní ọlọ́run ó bínú sí mi o dandan ni kí n sọ tó jẹ́ òdodo sahih àwọn alùsúnà tó jama'a àwọn fẹ́ rí àwọn èèyàn lórí ìlànà lálàáfíà ni ẹn tó wá fẹ́ kó èèyàn jọ kò ní fẹ́ tí ó bí àwọn èèyàn nínú ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni nítorí ẹ̀ ni àwọn al-Ikhwan al-Muslimun wọ́n kọ àádà kọ́ ìdàkà wọ́n gbé kọ́ ìdàkà kalẹ̀ tí wọ́n fi ní máa kọ aburú láàrin ara wọn wọ́n ni nata'awanu fima ittafaqna alayhi wa ya'dhuru ba'duna ba'dan fima ikhtalafna fihi a máa jọjọ ṣe lórí tí a bá jìjọ jọra wa lórí ẹ̀ bá jìjọ fẹnu kò jọ papọ̀ wa mẹ́wọ́n wọ̀yá ẹ̀zùrù bá ẹ̀dúnà bá àgbọ̀n fi mọ̀kàtàláfínà fi tẹ́ rí bí ta ti yapa yẹn ó ń kàdùkú fìra wọn lẹ̀ torí pé ta bá ní ká máa gbéyàwó ká máa ná kọ́ṣà ara wa ń bẹ̀ àtùká ń fẹ́ fósta unity lórí àánú ẹ́ ń fẹ́ fósta unity lórí àánú alùsùn ò léyàn tán tó bá fẹ́ bá wa ṣe bá wa ṣe lórí ìlànà ìlànà òdodo tó clear tó bá ti lè sí lórí àyá ṣe bàrọ́wù fún ẹ àbí ọlọ́bàá rí sọ pé laqad kana lakum fi Ibrahim uswatun hasana laqad kana lakum fi Ibrahim wa walladhina ma'ahu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 nígbà tí wọ́n sọ fún àwọn ẹ̀jọ́ wọn ní tàfẹ́kẹ́ kọ́ lára wọn nìyẹn inna bura'u minkum dájúdájú àwa ti àìbáṣe abọ́pábọ́sẹ̀ lọ́dọ̀ yín a ní ma bá yín ṣe wa mimma ta'buduna min dunillah kéèsẹ̀ yìí nìkan àti tẹ́ǹsẹ̀ lẹ́yìn ọlọ́run báyìí kafarna bikum a ṣe kèfèrí pẹ̀lú yín ayàlágbàwọ́ pẹ̀lú yín wa bada baynana wa baynakumul adawatu wal baghdha ọ̀tádẹ̀ ti bẹ̀rẹ̀ sí máa hàn bada zọ́hara bẹ́ìnàna a ní wọ́n fi pamọ́ yóò máa hàn báyìí láàrin wa pẹ̀lú yí ọ̀tá wàlbàgbọ́ àti dírú ara ẹni abadan yóò dẹ̀ máa lọ bẹ́ẹ̀ gbére ni hatta tu'minu billahi wahda títí tẹ́fì nígbàgbọ́ sọ́lọ̀ ọba nìkan tẹ́fì wà lórí tawhid tu'minu billahi wahda tẹ́fì wà lórí tawhid ọlọ́run ní àwòkọ́ ìdá abẹ́gẹ́ kọlára nabi ibrahim alayhi salatu lórí sunnah

والذين كفروا بآياتنا والذين كفروا وكذبوا بآياتنا Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ya kèfèrí tí wọ́n dẹ̀ ń pè nírọ́ àwọn àmì àwọ Ọlọ́run àwọn àmì àwọ Ọlọ́run mo ti tàlàyé tó fi jẹ́bẹ̀ àbí ulaika ashabun nar Ọlọ́run ní àwọn yìí àwọn ni ọmọ náà ashab jami'u ìdánpẹ̀ ni suhba òun náà ni almulazama wal mudawama kíyàn máa wà pẹ̀lú nǹkan ní gbogbogbà ulaika ashabun nar ìtumọ̀ ní pé a jẹ́ páwọn tí ó ma wà nù náà ní gbogbogbà nìyẹn torí pé wọ́n bà lékẹ́ lọ ashab torí pé ìtànpẹ̀ ni suhba òun náà ni mulazama wọ́n ní kú òun náà ulaika ashabun nar kódà àti yọ̀dájọ́ mẹ́ pé ọmọ iná gbére ni wọ́n ọlọ́wà tó ní hum fiha khalidun wọ́n ma gbénu láì lọ gbére ni o wọ́n ní jáde kó nù náà kò yí báyìí nìsìn kọ́lọ̀mọ̀bà lè kákó dáhùn kó la èmi àti kọ́lọ̀mọ̀bà kó là wá kó níbi iṣẹ́ iná kọ́lọ̀mọ̀bà kó là wá kó níbi ìjọmọ̀ iná lọ́jọ́ gbéra kìyàmà nínú àyà yìí rèé ọlọ́mọ̀bà lè kíláàsì sàlàyé fún wa àwọn tí ó wọná àti sẹ̀dílù wọn àtòjú ọ̀nà wọn ojú ọ̀nà wọn láti kàyí láti sàlàyé bí bọ́lọ̀ọ̀bà àdíkẹ́lá ti máa ń fún alìkùránì sí wẹ́wẹ́ ni bọ́lọ̀ọ̀bà àdíkẹ́lá ti máa ń sàlàyé ẹsẹ̀ fáwọn èèyàn ni ọlọ́wọ́ bó sàlàyé àwọn ọmọ àlìjẹ́nà àti iṣẹ́ tí wọ́n ṣe ẹ́ ọlọ́wọ́ àdíkẹ́lá wá sàlàyé ẹ̀san fún wọn nítorí pé tán bá ti ta bá ti mọ̀ wọ́n ta mọ̀ iṣẹ́ tí wọ́n ṣe táàdẹ̀ ma ẹ̀san tí wọ́n san wọ́n ẹ̀mí wá ó lè fà láti ṣe ọlọ́wọ́ àdíkẹ́lá ju àwọn ọmọ náà yóò ju iṣẹ́ tí wọ́n ṣe yóò dẹ̀ sọ ìyà tí wọ́n jẹ nítorí ká lè bá sá fún sahih bó ṣe rí nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe dáàwà tó fẹ́ jí kí dáàwà rẹ̀ ní nàtíjà bóun náà ṣe gbọdọ̀ máa ṣe ni ìlànà tọ́lọ́wọ́ bá eré náà ń pè ní almanhajjọ rọ̀báni al'ilahi àdáàwàtò rọ̀báni yàtù ìlàhíyà yí pé pé tọ́lọ́wọ́ bá nù ẹ́ gbogbo ẹnikẹ́ni man yìí فعليه ثم عليه ثم عليه أن يسير على هذه الدعوة الربانية الإلهية كما أن نلجو أن دعوة نبي الله بعلك لا شيء bí ọlọ́run bá lè kẹ́lá sí ń pèpè rẹ̀ sábẹ́ lọ́run bá lè kẹ́lá kọ́ dákun kí ọwà pẹ̀lú ẹnìkọ̀kan wa kọ́lọ́run bá lè kí ó mú ẹnìkọ̀kan kọ́lọ̀ọ̀bá kí ó sàlẹ́sà fún wa kọ́lọ̀ọ̀bá lè kíra kọ́dẹ̀ sí rọrùn fún wa láti máa fi ìkìyàrù àwọn àgbẹ̀tọ́nà àwọn alábàṣepọ̀ tó dáa kọ́lọ̀ọ̀bá lè kíra kọ́mọ́ fi àwọn alábàṣepọ̀ wa kọ́mọ́ jẹ́ kan di aláburú èèyàn jẹ́mẹ́ tí alábàṣepọ̀ rẹ̀ bá di aláburú à ẹkírù ẹni bẹ́ẹ̀ kú òfò ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín kí n fi parí ẹ̀ ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń ṣe àárẹ̀ wọ́n kú síbi tí ò dáa ọ̀nà bá kó sànà wà ẹ̀ mẹ́ka àwọn tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ wọn nígbàtá bá ń ṣe àárẹ̀ yìí àwọn tí wọ́n ní sẹ́wọ̀n kò lórí tàwíìdù ni ọ̀pọ̀lọpọ̀ wa náà jẹ́ ní tá sàárẹ̀ tán ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó mọ̀ lọ tí ó mọ̀ bọ̀ lórí wa wàláhì àwọn tí o àwọn òbí wa tó ráwọn ni wọ́n máa ń ní èèyàn nígbà tí bá ń sàárẹ̀ tán àtìgbà tó bá kú àwọn ni ó máa ń ní tẹbá wájọ́ pítù rẹ̀ ẹwà rí pé orísìí èyàn tó ń súnmọ́ náà ọba tó yẹ kẹ́mọ́ tó tàwí ìdẹ̀ ṣe káwọn ka rírọ kíríká rẹ̀ kẹ́mọ́ rán rí jẹ́rì kíyàmà kẹ́mọ́ fi tàwí ìdẹ̀ rinlẹ̀ kẹ́sìmọ́ só papọ̀ mọ́lọ́ ọba àwọn tí ó se sí ni pé à wo ìtọ́ni sí ọ yìí wà láì mọ́kọ wa o àwọn ọmọrú tí o rẹ̀ ìsàlámà rẹ̀ o àti lọ yẹ̀wò tó bá yá tí ìtẹ́pẹ̀lẹ́ bá tún bẹ yọ ma fi sọ́dọ̀ wọn pín ẹn ọdẹ ẹlọ mú wá abágbádùn àmà túbá ọlọ́sàánà àwọn èyẹ́ ti ń kú sọ́nà sí ìdá aláì aláì aláì torí pé àwọn ibi tọ́nà wọn àwọn tó rọ kìríká wọn ẹ̀dàkùn ẹjẹ́ ká gbìyànjú ká jára wa gbà lọ́dọ̀ àwọn ibi tọ́nà sí ìdá yìí wọ́n máa jẹ́ sí pé àmàbà lọ àmàbà lọ yára kù díẹ̀ takù báyìí àwọn yóò kàn bàlùkì àmà wa jẹ́ ni sẹ́mọ̀ pé ní tó bá wà lórí ààrẹ rẹ̀ sẹ́mọ̀ pé èyàn ni tí ó ní òun kò lágbára mọ́ ó nídìí àwọn tí wọ́n fi sálágbára fi ságbára àbútẹ̀ ẹ̀rì sọ́nà ó kí fáwọn mọ̀lẹ́bí rẹ̀ wọn gbọ́ wọ́n bẹ̀rẹ̀ tí ma mú orísìírísìí àwọn àjò tí ma ń jo imá nídànù bẹ̀rẹ̀ tí ma mú wá bẹ̀rẹ̀ tí ma mú wá bóò lọ́rọ̀ ó ṣe ṣe bóníkà mú ní tí ọba ti yọ́nú sí tó sì kìlọ̀ fún wa tí wọ́n gbọ́ tí ó sì ní kápá tẹ̀mẹ̀ pé òun ò lè já nǹkan ah ẹ dákun torí ọlọ́run eh ah ọlọ́run ó ṣàánú wa ọlọ́run bá mi forí jìn bàbá mi eh ọlọ́run ìgbà tí dáàdì wa fẹ́ kú ní 99 ni tó súnmọ́ dáàdì wa púpọ̀ ó súnmọ́ wọn gan ṣùgbọ́n omi pọ̀jọ kà lọ àmá alhamdulillah dájú wa kú sórí tawhid alhamdulillah kọ́lọ̀n kọ́ ma ń forí jìn wọn ìyá kan bẹ nígbà wọn ẹni ní bèèrè mọ́ wàláhì mọ́ ni pé di tọ́nà tó dá a ń pè yáyẹ ní ìyá òkú ìyá yìí ìyá yìí ọmọ sọ fún wa báyìí ni pé àjẹ́lòun alájì yóò gbádùn torí ìyá òun ju bàbá wa lọ ìyáhùn ìyá arúgbó ni ìyáhùn tó ju bàbá wa lọ bàbá wa dẹ̀ lé ní 70 kò tó di wọ́n kú ní 99 now kódà bàbá wa wọ́n lé ní 80 díẹ̀ wọ́n lé ní 80 díẹ̀ now kí ma ń fàyọ́ bẹ̀ ni pé ìyá ìwá sọ fún wa wípé àwọn àjẹ́ tó rájẹ́ funfun ni ìyáhùn máa ń pe ara rẹ̀ ọláwọn àjẹ́ dúdú wá bá wọn pé ìtẹ́tọ̀ fẹ́ dáwẹ́lẹ̀ ìmọ́ṣe òun ni àbúrò òun ni òun ṣe aláì ìyá yìí àjẹ́nìyá yìí tòótọ́ kìí ṣe kíní o torí pé ní mo sọ pé àjẹ́nìyá yìí ni pé wàláhì ìyá ìyá máa ṣe nǹkan fún dáde wa tí ó lọ sínú kíchìn wa tí ó sì bọ́ra ilẹ̀ ní òhù ọmọlúwàbí iṣẹ́ àjẹ́ kan jù bá lọ <laughs> ìyá wa lọ́wọ́ pé ẹjẹ́ eléyìí ẹfẹ́ eléyìí rárá ẹfẹ́ eléyìí ṣe kíníkan wàláhì ìyá yìí bá débi wípé wọ́n gbẹ́bọ̀ fún dáde wa ọlọ́nkọ́ bá forí jẹ àwọn ìyá wa níjọ́ tí wọ́n gbẹ̀bọ̀ báyìí mú dó ti àwọn yàwà lọ́nà báyìí pé lóòrù báyìí mú níwọ̀n ní gbẹ̀bọ̀n jáde ah, àwọn aláwọ̀ ṣe pèlè mú ní ẹsẹ̀ ẹ̀ nígbẹ̀ jáde àmọ́ ń gbàtọ́ ya omi pọ̀jọ́ kà lọ àbá tàríwó sọ gbàtí ìfìdí gbà lọ́wọ́ wọn ẹjọ́ ìrẹsà báyìí sí àmọ́ a ti padà sàlàyé fún wọn wá sí ti padà ọlọ́run ti padà sánú pé ìyá <laughs> ìwá ní gbogbo àwọn nǹkan tí mọ́ ń sọ fún dáàdì èyí tí ó tọ́ sí wọn lọ́rùn ilé tí gbogbo àtọ́wà yìí tọ́ sí wọn báyìí nìyàrá tó mọ́ ń dé sí wàláhì ìdádi wọ́n wà mọ́ sọ fún pé ah, Abdulrazak wọ́n sọ fún yàrí kọmọ wà máa ha tí lẹ́dí bá jí báyìí tán bá yájú àtàyà ipú kí lẹ gbé sí ni ìyá jẹ́ kan látó kò ná lọ gbé wá wọ́n kú lórí tawhid so ìdí mọ́lẹ́fà yọ́n bẹ̀ ni pé ẹ̀dàkùn ẹwúrú ìlànà yìí tí bá lọ kú lórí ẹ̀ǹkọ́ bàbá sọpọ̀ bá lìyẹ́nà ni wọ́n jura jù bẹ́ẹ̀ bá pọ̀ ara wà láti tó sì clear sí wa pé dànà kúfùrù wọn kú lórí orí orí ni ẹjọ́ ìrìnsáà ká ní torípa ń káànú wọn ah, ebí wọ́n lọ ń káànú wọn ọlọ́run tó lẹ́jọ́ ń kọ́ tó ẹjá kùn nítorí ọlọ́run bá àwọn alábàárìn wa àwọn alábàáṣe wa dìtọ́nà wa ẹmẹ́jà fi ṣeré àfà gbogbo èèyàn ló lè bá ṣe gbogbo èèyàn ló lè ké máa tẹ̀sẹ̀ èèyàn tó bá ń tí ó bá min dunikum láyá lúnakún kọbálà wádìí máa ẹ̀nìtùn ọlọ́run bá ní mo pẹ̀yìn tẹ́ ìgbàgbọ́ lódodo láti tẹ́kìdú bí bọ́ọ̀nà tàmì júnìkù ẹ má mú àwọn alábàṣe kan àwọn ọ̀rẹ́ kan yàtọ̀ sí àwọn ara yín láti tẹ́kìdú bí bọ́ọ̀nà